الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدعى الله عليكم في الله أولى جنة الله ونبع محمد صلى الله عليه وسلم òní yomul ahad bí a máa ń sàlàyé ìtumọ̀ alukurhani karim fúnra wa sura tí a ń kà lọ́wọ́ ibrahim aya tí ta kà ní aya twenty three. abẹ́ يا àyà 34 أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طلعني ألم ترى كيف ضرب الله مثلا كلمة كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء توتي تطلح كل حين بإذن ربها ويضرب الله الأمثال للناس لعلهم يتذكرون قل وانظر أن محمد صلى الله عليه وسلم كأن لم تروا ìwà níbi ọ̀rọ̀ bí. كيف ضرب الله مثلا كلمة طيبة bọ́lá ọba tó fi àpèjúwe kalẹ̀ àpèjúwe kí ni kalimatan tayyiba ọ̀rọ̀ tó dáa kalimatan tayyiba ayé kalimatu tawhid ọ̀rọ̀ orí ọlọ́run ọba bó ṣe fi àpèjúwe gbólóhùn tó da ọ̀rí tó fi jọ òun náà ni gbólóhùn tawhid ìsí ọlọ́run ọba ní àṣọ tí rògbòdì yẹ ti hì wà òlì yẹ ti hì wà asùnmáhì wà sọfàd kẹlẹ́mẹ́tò tawhid rẹ̀ kí olówó ọdún jẹ́ orúkọ ṣàgbàrọ̀ tí ọ̀jì ibà ó dàgbọ́ gẹ́gẹ́ igi tó dáa sí wà lọ́wọ́ rẹ̀ wọ́n ti gbóòrùn tó dáa yìí wọ́n ti wé igi tó dáa asùnù ha sáà dùkùn tó yẹ pé ìpìlẹ̀ ẹbí náà ó dó dáadáa ó fẹsẹ̀ rinlẹ̀ wọ́pọ̀lù ọ̀há ti sàmà ẹ̀ wá rí ẹ̀sùnkún rẹ̀ sọ́mọ̀ pátápátá lóríire ó kọjú sí. olùwà ni ọkùnrọ̀há ọkùnrọ̀há kúnláhìn ní ìdúnnìrọ̀ bìrì ha. olùwà sọ́fà nàbí sallallahu alaihi wasallam ó ń ṣàpèjúwe tawhid ìtumọ̀ kẹ́lìmọ̀tà tó yíba òun kẹ́lìmọ̀tà tawhid ṣájára tí ń tọ̀jú pàtì ó ló dà gẹ́gẹ́ bí ṣájára ìyẹn ní igi ó dáa ọ̀wọ́ ni mo mẹ́ mo mẹ́ ní òun náà fi wéré shajaratun tayyibah igi tó dáa tó sèso asluha sabitun igi tó wáyé pé ìpìlẹ̀ rẹ̀ ó gbóore fúnni kuma sabitun asluha sabitun qulu la ilaha illallah fi qalbil mu'min qulu la ilaha illallah ìṣe ọba kan lásòrò níbi ìjọsìn rẹ̀ èyí tó rinlẹ̀ lọ́kàn mọ̀mẹ́mí o òun ṣọ́gbára tó ń tọ́ yìí bá. àpòlù sáábì òun ni gbọ́dọ̀ la ilaha illallah. wọ́pọ̀lù rẹ̀ náà fún sámẹ́ ẹkú fún rẹ̀ kọjú sí òkè òun náà ní gbogbo iṣẹ́ tí mọ̀mẹ́ni bá ń ṣe gbogbo iṣẹ́ tí mọ̀mẹ́ni bá ń ṣe yóò máa lọ sánà yóò máa lọ́dọ̀ ọlọ́run yóò máa rìkọ́dẹ̀ kalẹ̀. ajẹ́pẹ́ tí èkó ṣe mùsùlùmí ẹ́ iṣẹ́ tí máa ń ṣe òdébì kankan o títí àwọn oníkan àǹfààní fún ọgbà ìdílé ọ̀nà kìyàmà. wọ́n ní igi yìí òun là nígbà Muhammad sallallahu alayhi wa sallam níbi tó fi wé tó fi àwọn múmi ní wípé tó ní ṣẹ́gbẹ́ ara fún tọ́jú ìgbà wọ́n ní bẹ́ẹ̀ lọ àwọn sọ́ọ́bà ń jọ́kọ̀ pé igi wo lẹ́nu àti tí ìwọ wé ìyẹn pé tọ́ba dé abẹ́ rẹ̀ ẹ̀ nígbà ìwé ìrọ̀lẹ́ kó já kó já kalẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọdún fún wọ́wé tí ẹ bá débi káṣíá mẹ́rìndín ẹ bá ìwé káṣíá lẹ̀lẹ̀ ẹnìkan kó já o owó owó alẹ̀ mi. bẹ́ẹ̀ débi ọdún gbogbo bíi pátáláyé àwọn aṣáájúwá làwọn ọmọ gí sí owó owó o. àníbi sallallahu alaihi wasallam ó ní igi làbúdùn ni igi làbúdùn ló ń lọ́n fi àwọn ọmọ mẹ́rin ló fi wé nínú torí pé eh, gbòǹgbò rẹ̀ iná ń wọlé gan. bó ṣe sínú tó tó lókè ẹ rí i pé ó lómi jẹ́ kódà atẹ́gùn wa wó ìgbìlà bínú torí pé gbòǹgbò rẹ̀ máa ń wọlé gan. sọ̀rọ̀ ní tí Ànábì sallallahu alaihi wasallam ìdí ẹ̀ ló gbà iṣẹ́ tí múlò bá ṣe iṣẹ́ òun ni mustapha àlẹ́fọ́n lálẹ́ kìyàmà ìmánì òun máa ń gbé iṣẹ́ tó dáa máa ń gbé jáde gbogbo tí o bá ti sí ìmánì iṣẹ́ tó máa ń sẹ́wọ̀n iṣẹ́ tó dáa ni kọ́nà bá ń dá lójú tó wà kó ló sàǹfààní kan nítorí jẹ́ iṣẹ́ dáadáa tí yẹn ṣe tó sàǹfààní fún yàn òun náà ní kí ni òun náà kí èèyàn ní ìmánì sọlọ́ fi ìmánì wa kó fi wéré ṣàgbára tó tó yíba ó fi wéré igi tí ó dáa sí èso rẹ̀ tó sì ṣe àǹfààní fáwọn èèyàn. Pọ̀pẹ́ tó ti kùlàhà kùlàhé lẹ́yìn rọ̀bì ha. Ó máa ń mú èso rẹ̀ jáde wá fáwọn èèyàn táwọn máa jẹ́ ní gbogbo gbà. Wọ́n fi sáfà ní. Wàwé rẹ̀ gbogbo lọ́wọ́ àbúfẹ́ àlàyé náà ọlọ́run bá máa mú àpèjúwe wá fáwọn ọmọ èèyàn púpọ̀ ọlọ́run máa pèjúwe wá fáwọn èèyàn púpọ̀ lọ́nà kọ́nà olùwárí làálàhùn yàtàdákàrú olùwárí ní tí wọ́n ti máa pèjúwe fáwọn èèyàn ni pé mo fẹ́ kọ́ máa ronú ni pé bàtà wá sí nǹkan gbọ́ nǹkan ní wọ́n jẹ́ kí èèyàn ronú ni pé kí ni ìlàpọ̀ ti bẹ láàrin tọ́lọ̀ kì í ọlọ́run bá ní fẹ́ kọ́ máa ni ọlọ́run ni wàmásàlù kẹlìmẹ̀tì kọ̀ríkà. olùwà ní ẹ̀rí àpòjúwe gbólóhùn tó burú jáì gbólóhùn tí ọ̀dà kàṣájú ọ̀rọ̀ tí ń kọ̀ríkà. ó dà gẹ́gẹ́ bí igi tí ọ̀dà igi tí ọ̀dà òtúmọ̀tì ní fọ́ọ̀kì ọ̀dì máa lọ́ha ń kọ̀rọ̀. mo fi ẹ́ ní pé gbòǹgbò wọlẹ̀ kò wọlẹ̀ gbòǹgbò rẹ̀ jìnà sílẹ̀ máa láhánú kọ̀ọ̀ igi tí ò fẹsẹ̀ rinlẹ̀ ni bẹ̀bá ti yóò wò ó òun lẹni tí ò ní kàwé dì lára ẹni yẹn ò kò strong ìmánì wọ́n fẹ́ tó ní ìmánì lómi lára wọ́n fi wé igi tó dáa ẹni tí ò ní ìmánì wọ́n fi wé igi tí ò dáa igi tó burú jáì. ẹ̀rọ pé irú ìdòwò lélẹ̀ gómìnà sọ̀rọ̀ kò ní dùn àti kò tẹ̀ máa sọ̀sọ̀ rárá. olùwà ni mùsàbìtì lọ́hù lẹ́dínà àmànú bìlìkọ́wìlì sábìt في الحياة الدنيا وفي الآخرة الذين آمنوا àwọn tó bá ní mẹ́nu pẹ̀lú ọlọ́run ọba wọn irú máa ń yàn kọ́lọ́ fún àná Muhammad ọlọ́run ọba ń máa ń fi ń máa ń fi ń máa ń fi wọ́n ń máa ń fi àwọn ènìyàn rinlẹ̀ ìsẹ̀mí wọn ló fi rinlẹ̀ dáadáa láyé àtàlìkìyàmà ìyẹn ni pé wọ́n sọ̀rọ̀ ayé àtàlìkìyàmà wọ́n yẹ bí lọ́hù àzọ̀lẹ̀mí ẹni tó bá wá jẹ́ alábòsí àwọn alimusirikun ọlọ́ọ̀bọ sọ wọn nù wọn ní mọ́nà wa yaf'alu Allahu ma yasha ọlọ́ọ̀bọ adẹ́dá ètò bá wù ní máa ń ṣe tẹ́nìkan lè yẹ lọ́wọ́ pé ó sì fún kaba yìí ọlọ́ọ̀nìkan onímọ̀ nípa wù ẹni tó lọ́wọ́ bá tó ní kó ní kó olùsáàdù tó fi gbólóhùn la ilaha illallah tó ní kọ́wé kéèyàn fi sẹ̀yìn kéèyàn máa fi sẹ̀mí láyé tó tó gbàdì kìyàmà tó sùn sínú àlìjánà èyí tó wúlò sí òun ó sì wú dáadáa kàkà ni. ẹni tó fún dàkejì náà ní tó wúlò sí. òun yẹn pé tó bá bá ara rẹ̀ ẹni tó mọ̀nà kó dúpẹ́ fọlọ́ kó tó kó èmi máa ti tọ̀hún. ẹni tó sọnù ẹni tó sọnù tó mọ̀nà ọlọ́ọ̀bá ló ṣe bẹ́ẹ̀ lọ́nà bá tó ń sọ fáwọn sàábì àná Muhammad sallam olùkàdáyàlíkà kuntum min qabl ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ náà àwọn ẹlẹ́bọ tí ń wò tí wọ́n kì í tẹ̀ bá wọn lóye bẹ́ẹ̀ náà ti rí tẹ́lẹ̀ nù ẹlẹ́bọ lẹ́yìn náà tẹ́lẹ̀ kàdáyàlíkà kuntum min qabl famanna Allahu alaykum ọlọ́run ọba kan àánú rẹ̀ ó kàn ṣe fún mi ni ṣùgbọ́n àánú ọlọ́run ọba lẹ́tọ́ máa ń ṣe Islam àánú ọlọ́run lórí gbà tọ́lọ̀ ti pé ní mùsùlùmí o kìí ṣe bí máa ṣe rẹ̀ kìí ṣe agbára rẹ̀ kìí ṣe ọgbọ́n rẹ̀. olùwà ni alam tara ila alladhina badalu ni'mata Allahi kufra. ọlọ́run ní wà ní Muhammad sallallahu alayhi wa sallam ọ̀ tó ní àwọn kan bí àwọn àwo àwọn tó jẹ́ pé bá dẹ̀lú ni'mata Allahi kufra ìdẹ̀ra tó náà bá ṣe fún wa ìṣẹ̀lá tó náà bá ṣe fún wa wọ́n sì yí padà wọ́n sì àmórí pẹ̀lú ẹ̀ wọ́n sì àmórí pẹ̀lú ìdẹ̀ra ọlọ́run ọba wọ́n yà gbèsè pẹ̀lú ẹ̀ wọ́n á hàn lò qawmahum dára dára. àwọn ẹni náà òun ló sọ wọ́n di ẹni tí wọ́n pa wọn wọn làwọn ọkùnrin ṣùgbọ́n náà bá ń bá wí àtàwọn tó bá jọ wọn bẹ́ẹ̀ ọlọ́run bá ṣàánú wọn pẹ̀lú Muhammad ìdíra ńláńlá ni kéèyàn rí èèyàn rí ọlọ́run yóò jáde nínú wọn orí ńláńlá ni ó yọ Muhammad nínú wọn tẹ́lẹ̀ omi ti ìlú tó jìnnà téèyàn lè rìn bí rìn ọdún kan oṣù mẹ́fà kó tó rí bí sáà náà lè wá ọlọ́run á mú ànábì jáde wáyé nínú yàrá wọn wọn mọ̀ pé ọlọ́run ọba ni wọ́n láwọn kùrẹ́ ṣe ọlọ́run bá ń báwí nígbà tí wọn ò tí wọn ò tí wọn ò mọ tí wọn ò mọ lóore ọlọ́run sì kú parun bá wọn. sọlọ́n bá mú àwọn àpèjúwe báyìí àbáwọn kan tó ṣẹlẹ̀ sáwọn kan ń mú wa káwa wa ni o wàláhì àwa tá a mẹ nígboro lọ́rin àmọ́ ìtọ́nà bá fi fún wa àwa tá a súnmọ́ àdúgbò táwọn àfáà súnmọ́ wa mẹ́ kún ọ̀dún wa dákẹ́ ni o ni pé. kò ní ìdí pé kọ́ tábù kó lọrin kọ́ tó gbọ́ wà ní sílẹ̀ kò ní ìdí kọ́ tábù kó lọrin kọ́ tó gbàgbọ́ yẹ tẹ̀rẹ̀ ansan bẹ́ńgò roko irú àǹfààní ìyàwó rí kátó wá lẹ́ni tí mọ́sálásí tó ti gbọ́rọ̀ ọlọ́run lódodo tó jìnà sí kó gbẹ́sẹ̀ méjì gbẹ́sẹ̀ mẹ́ta láì ní wọ mọ́tò láì ní gbọ́kadà ní ìmọ̀ ni o ìdẹ̀ra ni ọlọ́run ní òrùsùnmọ́ lóore ọlọ́run bá lọ òun bá pamọ́ wọn. jẹ́ ẹnàmá yẹ̀sùláwò náà ha wà bí ìpàlùkọ̀. olúwa iná ìjà nàmá òun náà lọ́wọ́ fi wọ́n sí èrè ẹ̀fẹ́ wọn nu èrè wọn nu bẹ́ẹ̀ fún ọgbà wà bí ìpàlùkọ̀. báà gbogbo ìjà nàmá ọlọ́run ló máa gbó ní ibùgbé ibùdó sí ibùdó sí tó dá òun ajá náà. wọ́n ja'alu lillahi andada wọ́n wá wá andad ìyẹn ni pé akẹgbẹ́ orogún náà kò bẹ́ẹ̀ wọ́n wá fọ́lọ́ wọ́n tẹ̀lé ní Muhammad anabi ń pè wọ́n kó níbi ashirik níbi wọn lọ níbi tawhid wọ́n dáná lóhùn wọn mọ iye tó lọ́n ti bá wọn wà láì fún ọmọ ìkọ́nà ti bá wọn. ọ̀já àmì ìlànà àdáadáa wọ́n wá wá akẹgbẹ́ fọlọ́ ọba ẹ̀tọ́ ọlọ́run wọ́n á gbé fún nǹkan míì ẹ̀kọ́ fọlọ́. ṣùgbọ́n ọ̀nà ẹ̀ka máa pẹ̀lú bàbá ní sòrò àwọn ní fi ọlọ́run kan mìíràn wọ́n pè. ọ̀dọ̀ ọlọ́run ẹ̀ka tí wọ́n ti wá ìdáàbòbò ní ìwá ìdáàbòbò lọ́dọ̀ ọlọ́run ọ̀dọ̀ kan mìíràn wọ́n lọ. wọ́n jẹ́ alólè láàyè àǹdáadáa máa wá akẹgbẹ́ fún ọlọ́run ọba níbi ẹ̀sìn rẹ̀ ní òde lò àrùn tàbí ìlèlè láti lè sọ̀rọ̀ nù pátápátá kò níbi ojú ọ̀nà tọ́lọ́run ọba tí wọ́n ti ṣe rere. bẹ́ẹ̀ bá mú nǹkan mi lẹ́yìn ọlọ́run yóò sọnù wíwíwí ni lóore. kóòlù ọlọ́run wà níbi ìsọ̀kùn wa wọ́n ti gbẹ̀jú tiẹ̀ lórí wọn ti ṣàlàyé fún wa àmọ́ ń tọ́ fún pé tẹ̀mẹ́tẹ̀ ẹ máa sáyé yín lọ tẹ̀mọ́ tẹ̀rù ẹ máa sì tẹ̀mọ́ yín lọ ẹ máa bádùn yín lọ fàínà màsírọ̀ kùmọ̀ ìlànà a máa fi ń dáni lójú pé ayé tẹ̀ sí yóò dókè o ibi tọ́wọ́ yóò padà wá láǹdì sí inú náà ni ìbẹ̀rù ló bá ọlọ́run ní kánábí o tó bẹ́rù bà wọ́n kó ń sọ fún òkú wọn náà wọ́n bá fẹ́ lọ́nà gbogbo wọ̀ náà ní ṣé nẹ́tì bàbá rẹ̀ kọ́ sí ibi nǹkan ni. àwọn èèyàn àwọn àwọn àwọn gèsè rí àwọn lẹ́gbẹ̀rún nọ́mbà tí ò ní tẹ̀rù tẹ́rù ní bà wọ́n. àmọ́ mọ́mì ni ẹ tó bá ní mọ́mì ẹ bá ní kó bẹ̀rù ná kó bẹ̀rù ná ọlọ́run tí mọ́mì tó ní nǹkan rẹ̀ kó tì. àmọ́ ìṣẹ́ pípọ̀ ló fẹ́ ní ẹ̀ kò ló fẹ́ ní wá ní kó bẹ̀rù ná ẹ̀rìn nàgẹ́lẹ́. ní gbọ́ tẹ̀mẹ́tẹ̀rù títẹ̀ ń tiẹ̀ máa ń ṣe lọ ẹwà lórí àmì yín lọ àwọn àtọ́wò àdákẹ́rẹ́ wàláhì àwọn kò ní sọ́lọ́ bàbá wo àmọ́ wà sí nípa wa náà àwọn kan wà eré na làwọn wà lọ́gbà àwọn afáàtì ń ké lórí yìí wọ́n tó mu sí lórí ọtí rẹ̀ tó fún ọ. wọ́n tó ń jalè ngbt tọ́wá náì alágbárí ẹlẹ́bọ ndba ẹnjálà bí wọ́n ti fẹ́ yìí náà kàmákàrò ẹ máa bá a lọ ẹ kéka ẹ gbọ́ àmọ́ àbá ń tó ẹni bá wù kó gbọ́ sàmọ́ ń ṣá à sàlẹ̀ yóò mẹ́ ẹni bá wù kó gbọ́ kó bá ẹ́ àbíọ́nà ọbalẹ̀kọ́ ọbalẹ̀kọ́ ọlá mọ́tò wa lẹ́nu tí ó gbọ́rọ̀ ọlọ́ọ̀ba tí òun sàǹfààní fún ọ. ẹlòmíràn ni wọn fàrí káwọn ọkùnrin sí ní yìí o ẹlòmíràn ni wọn nínú ilé wọn làwọn afáàsùn náà lè jáde àwọn náà bí afáàsùn náà tó wọn tó wà sí gbogbo ayé táwọn yẹn ń sàǹfààní láàárẹ̀ èyí sì dún gbogbo. ọlọ́run sọ̀rọ̀ fún yín ẹ̀ máa ẹni tó jáde lọ mọ̀lẹ́bí yín tó ló ń sún náà ní pé kí ni yín gbóhùn ẹ gbọ́ tiẹ̀ àwọn yẹn ẹbí àwọn yẹn bí wàláì sẹ́rẹ́ àwọn àwọn tá à ń gbáyé lónìí tá à ń gbáyé lónìí ẹni wá ti di kọ́tọ́ jù àwọn bàbá àtàná àwọn àlùmọ́tàkọ́ dì mọ́ náà kì í ṣe mọ́tàkọ́ dì àwọn sábẹ́ làwọn yìí o àwọn bàbá àtàná gbogbo àsìkò tí wọ́n ló dáa. àwọn bàbá àtàná àtàwọn tó jẹ́ àfààní wọn àtàwọn tí ìjọ àfààní wọn èèyàn rẹ ni wọn. wọ́n gbọ́ wọ́n táwọn àfa wọn kún wọ́n sì máa ń gbọ́ sáwọn àfa wọn lẹ́nu. àwọn àfa tí ò dáná bẹ lásìkò tí wọn náà o àbáwọn náà mọ̀ wọ́n pẹ́lú àwọn èdè pọ̀ wọn. àmọ́ lónìí àwọn àfa tọ́lọ́ ń gbé fáwọn lónìí àkàwọn kún ẹnu mú wọn jòkó táwọn àfa súnmọ́ ẹ máa gbọ́rọ̀ wọn ẹ máa gbọ́rọ̀ wọn wọ́n sì máa sọ̀rọ̀ fún kò sí ní pa tó ń sọ fún omi kan ọ̀tún sọ fún. àǹfààní ńláńlá tó náà bá ṣe fún yàn tó bá ṣe lọ́rùn fún yàn kí ẹ máa jòkó gbọ́rọ̀ lọ nípa ń gbọ́ yìí àǹfààní ńláńlá ni. kí ẹ wá yí padà tó ń àǹfààní òkúta àǹfààní fún wọn. ẹni máa ń gbọ́ wà sí tí ó lò ó ọlọ́run ni kẹ̀kẹ́. àwọn ọmọ tó àpapọ̀ wá o. olùwà ni kúlẹ̀ ìbáàdì àlẹ́ bùkínú àpọ̀láàdì. وينفق مما رزقناهم سرا وعلانية ọlọ́run sọ fún àdé Muhammad wọ́n ní wà níbi bá ń sọ fún àwọn ẹrú mi dáadáa ní ìdádíyà àwọn ẹrú ara ètò fa rẹ̀ sọ́dọ̀ ara wa àti ètò fa wa sọ́dọ̀ ara rẹ̀ gbogbo ọ̀nà lẹ́rú ọlọ́run ẹwọ àwọn àpárí hàn ẹrú ọlọ́run ni ẹni tó wá jẹ́ mímú ẹ̀mí ẹni tó jẹ́ káfíìrì ẹrú ọlọ́run náà àmọ́ àwọn ẹrú kan bẹ tí wọ́n jẹ́ dáadáa sọ́kọ́ jẹ́ dáadáa lọ́lọ́ àwọn ọlọ́run bàbá wíyà yìí àwọn ọlọ́run bàbá ń sàfihàn wọn sọ́dọ̀ ara kò sí ọgbẹ́ mọ́ àwọn èèyàn àwọn èèyàn rẹ̀ ló ti dáwó nù. kúlò ìbáàdì yàlẹ́bí náà yóò tó ìmúrò náà sọ̀lá wọ́n yóò tó náà zaka. àmì wọ́n yóò tó kó bí mọ́ mọ̀lọ́kì náà tó zọ́n wàhálà níyà. من قبل أن يأتي ما باعوا فيه ولا خلال. بقى صفان ويقول

tí ẹ rírun kíkí gbogbo nǹkan tó náà bá pa á láṣẹ lágbọ̀rọ̀ kà fún wá rí tó fi hàn lọ́rùn à ọlọ́run sọ̀rọ̀ fún un ẹni tó fi hàn kíkí tó fi hàn lọ́rùn ọlọ́run sọ̀rọ̀ fún un kó máa ọlọ́run àánú ọlọ́run bá ẹlòmíín gbé kọ́dà inú wa ń kírun náà ọlọ́run ò fún ọlọ́run kan wa ń kí ni irú àwọn bẹ́ẹ̀ wọ́n máa pò sí lóyún ní sí màmá ti ń pẹ́ jù básìkò wọn bá tó máa lọ kí náà àwọn ẹlòmíín ẹni tí wọ́n fẹ́ kírun básìkò wọn bá tó wọn pò sí aláṣà ah, ah. ti yá kó náà mọ̀ yóò sì lọ kí i. النبي صلى الله عليه وسلم يقول أول ما يحاسب العبد يوم القيامة الصلاة وبعد جاء القيامة láàrin tẹ́ tó ń bẹ láàrin ọmọ ènìyàn àti ẹrú tó ń bẹ láàrin ọlọ́run àti ọmọnìyàn láàrin àwa àtọlọ́run iṣẹ́ tọ́lọ́run kọ́ yẹ wò tẹ́ pé láàrin àwa lọ́wọ́ wa kìrún ni. àmọ́ iṣẹ́ tí ń bẹ láàrin ọmọnìyàn sọmọnìyàn méjì náà ni ọ̀nà kí n sọ lọ́n direct àbíkọ́ tó tú ẹnìkan kọ́ńgẹ́lì kọ̀ọ̀tù sẹ́lọ̀n lọ́rọ̀ ṣàbòsí fún un òun lọ sàbò fún tètè lọ. èyí tí ń bẹ láàrin àwọn ọmọ èèyàn tó lára wa ni òun náà ní ẹ̀tọ́. àdébí sọ̀rọ̀ lọ́wọ́ wa lé ọ̀sán náà ó lọ sábà yẹ irun rẹ̀ wò tó máa rí pé irun rẹ̀ wà òkè. ànábì ni ẹ kí pé ẹ bá aṣáwọ̀ rẹ̀. ànábì ọlọ́run bá aṣáwọ̀ rẹ̀ pé ẹ fi sẹ́yìn kulẹ̀. èyí tí tó fi mú rẹ̀ dá àìsàn ìwòkú rẹ̀ dá sẹ́kúrò pàtàkì ni ẹ̀tọ́ máa wọ̀ nínú rẹ̀ wọ́n pínlẹ̀ fótó bẹ́ẹ̀ ẹ̀nu rẹ̀ iṣẹ́ òmù rẹ̀ dá ẹ̀rọ ẹgbẹ́ ò lè dá. gbogbo ìjọ pé kálukú wa ká máa ká máa ká máa yára òwúrọ̀ àdá pé tọ́lá ń gbà àwọn omi àbí ó gbà á nítorí pé wọ́n máa ń gbà àwọn ọ̀rẹ́ àbí ó gbà á iye sẹ́kọ̀ ṣe wò. ìní tọ́lá bá ń gbà òun ní máa ń ṣàtúnṣe iṣẹ́ tẹ̀yàn ṣe. tí wọ́n bá ti ń kírun wọn á pé èèyàn lékún dáadáa ni ìwọ ń fi ẹ inú tó ń kí gbẹgbẹ ọdọ lọba rẹ wàá kínú sọláàt olúwa ni wà nábì máa kírun iná sọláàt àtẹnì ha àánú fa ṣááni wọlé mọ nǹkan. ìwọ́n ta ni ká máa kí ọmọ kí wà nábì inú yóò máa kọ̀ fún ọ kó níbi ìwà tí ọ̀dà tẹ́tí mo fi lára wa nù. inú yóò máa kọ̀ fún ọ àwọn ìwà tẹ́tẹ́ mi kọ̀ fún ah, ah, ẹ̀yin lára bá ń bọ̀ bó wá ń kírun ìwà ìdá kò gbá lọ́wọ́ tiẹ̀ ọlọ́run parọ́ o lọ́yẹ̀rún rẹ o kùránì parọ́ lọ́wọ́ ni ti kírun gba ìwà abúlọ́wọ́ àwọn àtọ́kàn pọ̀ gba lọ́wọ́ àmọ́ ń kí tiẹ̀ dáadáa sí ni rẹ ìwọ́n tó ń kí ló ní kìí ṣe gbogbo ẹni tó bẹ̀rẹ̀ ẹ̀rùn rẹ̀ láti tẹ̀síwájú rẹ̀ ẹ̀rọ tó bá débi tẹ̀sílìm tó kírun kálukú yẹ̀rùn wa wò káwọ orun tá à ń kíkọ́ lọ. ara wọn tán kí wọn lójú ayé anabi sallallahu alaihi wa sallam anabi ni atarawo na haza anabi ni ẹsẹ àwọn ẹlẹfin kírun lọ́wọ́ yìí kò wọn á wò ó. anabi ni ẹwọ ló tún kírun ó wá fi lè kú tó bá kírun fi ìrún lámì yẹ mùsùlùmí fìtọ̀rọ̀ ẹni yóò kúrò ní islam ibi ìrọ̀wáyà mi lámì yẹ mùsùlùmí alámi láti muhammad kò kú ìlànà sànà muhammad ẹ̀ẹ́dì ń jẹun ẹ̀wá wọn táwọn kí lónìí àwọn sábẹ́ ní o táwọn arẹ́ni tí wọ́n ti dáadáa lójú wọn ẹlòmíì wọn kọ́ wọn kí láyé rí wọ́n sì máa ń kọ́ yẹn wọ́n máa ń kọ́ yẹn wọ́n kí ni o ẹlòmíì kọ́ láyé rí ẹnì kan náà tó kí nǹkan nàbí rí ó kí wọn tó lọ sálámà sáà nàbí ànábì ànábì tó sálámà rẹ̀ ànábì ẹni jẹ́ ẹ̀fà sọ́ọ̀lì fa ìnìyàn kàlàm tó sọ́ọ̀lì ànábì lọ́tọ̀ kí o lọ́tọ̀ kí o èyí kí o èyí kí o nàbí wí orúkọ lọ́tọ̀ kí ẹni ká máa ṣàkíyèsí wọn dáadáa àníbi sọ́ọ̀lù ìgbà tó kọ́ àwọn sọ̀rọ̀ àbá ti kí wọn tán ó ní sọ́ọ̀lù ẹ̀ máa kí wọn yín kàmáà ẹ̀ tó wọn nìyẹn sọ̀lì bẹ́ẹ̀ tí mo kì í ṣe ìyẹn wá gbọ́ ọ̀gbọ́n tànẹ́bí ìyẹn tó lọ́wọ́ gbánu bọ̀tí àwọn yẹn máa ń pera wọn lónìí mo sọ lẹ́ẹ̀kan àwọn àwọn ajọ́ àwọn àfa àwọn tó bá kọ̀rẹ́tì wọn wọn máa ń gba kọ̀rẹ́tì àwọn tá à ń bẹ láyé lónìí tó bá kọ̀rẹ́tì àwa àwọn ìgbà kọ̀rẹ́tì àwọn yẹn ara pọ̀ òwúrọ̀ sọ̀ kí gan-an wọ́n tiẹ̀ ẹ̀yin tẹ́rù kọ́ lọ́wọ́ bá gba wọlé gbàgbà ẹ̀yin tẹ́rù kọ́ bá nù ní ẹ̀bà lálẹ́ jẹ́ náà tí wọ́n lọ́wọ́ adájọ́ yìí alọ́run kírun ọ̀kí dáadáa wọ́n tán wọ́ọ̀kì máàkì ọ̀wọ́ọ̀kì dáadáa wá lọ́gbà lẹ́sìn ọ̀gá lè máàkì èmi bẹ́ẹ̀ lè gbá gan tí wọ́n gan tán ṣe dáadáa tán nígbà wọ́n fún pọ́sibú ló tán. kò pọ́sibú kí ló dé káyọ̀ sí ìrònú báyìí wọ́n lè tẹ̀sí ọkọ̀ tí ẹ kọ́ ọ ṣe ọ̀ kí lè kọ́ ọ ti ṣe ọjà pẹ̀lú ọkọ̀ sáfàlì àtúnṣe mọ́kọ́ wọ́n ní ọtí ti kọ́ ọmọ ṣe ìrọ̀ ní ibi máa ṣe lọ́nà báwọn bàbá wa ṣe ti change ìrún yìí pàtàkì pọ̀ ẹ̀ ẹ̀ tó bá ti ń tún wa ṣe níbi ìrún àbáwọn nǹkan míì náà ẹja máa gbà kó ṣe rẹ̀ ẹja máa gbà kó ṣe rẹ̀ ẹni tí o bá ti máa kí ìkọlọ̀ kí olúwa ní sọ fáwọn ẹrú mi tí wọ́n láwọn ní mọ́lẹ̀ kán máa kí wọn máa kí wọn ọlọ́run ẹ̀ máa kí wọn. ìwé nìkan kan wà ń fi kún mi mọ́ ọ̀gá kìnnà. lẹ́gbàá tí wọ́n kí wọn kí wọ́n tún máa ná. nínú táwọn ọlọ́run fi sásìkì fún wa. nítorí fi sásìkì fún yín ẹ̀ná ń bẹ̀. kò sí ẹni tó lọ́wọ́ fún kò sí ẹ̀dáhùn. ọ̀ọ́ ní ìkọ́tọ́ ọlọ́run sásìkì fún ọ àbẹ́rẹ́ àásìkì owó nìkan lẹ́yìn pẹ̀lú àásìkì ni. nítorí fún ọ ọlọ́run bá tọ́lá nǹkan hàn gbé wọ́n ti dẹ̀ darul akhirah ìṣolúwa mi fún yín ọlọ́run ní àlìjáàmọ̀ ni ẹ fi wá sọ́tọ́nù bá fún wa ọ̀làgbà àwọn tọ́nù bá fún lówó ọlọ́run ní bá ń sọ fún wọn kán máa ná owó wọn kí wọ́n máa ná ń kọ̀rọ̀ kán máa ná gbangba ẹ̀tọ́nù bá pa sí ti owó fún ẹni náà fáwọn èèyàn àwọn èèyàn lówó lóyún ìwòsàn àwọn èèyàn wá ẹ̀rù tí ń wọ́n nìyí àyàn mi kúta bá ti ná owó yóò máa tán náà ni ah, ànábì ní owó ètán owó èdínkù owó ànábì lówó lè dínkù tí ìsorí pọ̀ sí tààrà ń bẹ̀ wọ́n lò yàyé ànábì lówó ẹwà àdìsí ọlọ́fíà ni bùkọ́ ló gbà wá o. so a gbọ́dọ̀ nẹ́nu tọ́lọ̀ bá fún wa ìwé tọ́lọ̀ bá fún lówó títọ́jú àwọn tọ́lọ̀ bọ̀ fún títà náà tọ́lọ̀ bọ̀ fún àwùjọ tó wà lónìí àwọn mùsùlùmí ń sọ́fà àwọn tó ń lò lọ́ọ́dù mùsùlùmí ni àwọn èèyàn sánú àwọn èèyàn olúwa ní ọdún kan máa sánú àwọn èèyàn ní kọ̀bù wọ́n máa kírun kẹ́sì máa sánú àwọn èèyàn pẹ̀lú owó tá a fún wọn kó tó dìgbà wo kó tó di owó pé àyà ti ẹ̀yà náà bẹ́ẹ̀ òfin wọ́n lọ́ọ́ kí náà ọjọ́ tí ò sí pé ẹ̀yà kò sọ́jà títà mọ́ ayé yìí náà ẹ̀ ti tajà tẹ́ta kó tó di ọjọ́ tó tó owó èèyàn ò ní sàǹfààní má èyí tó sàǹfààní nínú dúkìá wa èyí tà náà ni alẹ́bí sọ̀rọ̀ fẹ́ ọ̀tọ́ náà ń bẹ̀ ọ̀rọ̀ àwọn kàábé alẹ́bí bí èpè ewó lẹ́ nífẹ̀ẹ́ ti jù nínú owó ti yín àtòwó tó ń gbogbo owó lẹ́ nífẹ̀ẹ́ ti jù àwọn sábẹ́ ní kí lè àmì rè kò sí ń bọ̀ wọn lọ wa àbíkọ́ nífẹ̀ẹ́ owó dúkìá ẹ̀ tóun ló nà á ju tó jogún lọ ẹ̀gbọ́n ti wá náà yí ọmọ tó jogún ẹ̀ wọ́n jọgbọ̀n ọkọ̀ ọgbọ́n ti jogún lọ. ẹgbẹ́jì tóun bá kó gba sálárì rẹ̀ náà ọ̀gbọ́ ìkóró hmm. òkú délé bóyá kan tó jẹ náà àwọn oúnjẹ tó ayé àwọn òyìnbó ní yẹn ẹ̀fọn mọ́ọ̀tì ó tún lè rọ mílíkì sínú rẹ̀ ẹ̀kan ló gbọ́n ló jẹ́ tí wàá nígbà náà ti ẹyẹ bá jẹ náà ní ní gbòófò ọlọ́run. ọlọ́run máa ń fún wa lára púpọ̀. àlébùsọ̀rọ̀ náà lọ sẹ́nu tálẹ́ǹtọ̀ ń lọ pé owó tí wọ́n jogún ló nífẹ̀ẹ́ sí ju owó tí owó ta rẹ̀ lọ. ẹlẹ́kùnta nínú wa náà lónìí pé ọwọ́ nífẹ̀ẹ́ kò síbọ̀ sí nífẹ̀ẹ́ tó pé ẹ̀mí ah, náà jẹ́ ìjẹ́ tèmi dé kíkọ́ nu wàhálà tá à ń ṣe láyé pé ọ̀gbọ́n tẹ́mi náà bá gbogbo kiri sí jẹ ni. àwọn tàbí ni ah, kò sí pọ̀ wọn o tó nífẹ̀ẹ́ owó tí wọ́n gbogbo di ètò ìgbọ́n máa ń lọ àlébí ni tẹ ẹgbẹ́ ẹgbẹ́ nǹkan fún yín o. sẹ́ẹ̀rì àlébí lọ rí ìtọ́ ti tọ́ ti náà tọ́ ti náà àlébí ló ní tiẹ̀. sọ́rí ti bẹ lápò rẹ̀ mi àti ti bẹ́ẹ̀ bá kìtọ́ sóbi sílẹ̀ o àlébí tó bá ti kú sẹ́ni sí yín àkóńgàmọ́ máa tú ẹnu mi wà ká àmàlà lè kí a mọ̀ nítorí pé owó pé kó lè sọ́dá pọ̀ kò sọ́dá pọ̀ aláwọ̀ yẹn ní owó láwùjọ gbà àwọn yẹn ti sọ́fà láwùjọ yìí ẹnu mi ò kábàámọ̀ tó bá ti gbé àlè kí a fún yé àti tó dà fún òlẹ́lẹ́ yìí nítorí pé nínú tí máa ń yọ̀ ọ́ nù náà tí máa ń yọ̀ ọ́ nù náà sọ́dá kọ̀ nínú tọ́lọ́mọ ti sára pé tọ́lọ́mọ ti sára pé náà èmi fìyà náà jẹlágbájá kí ẹ máa sàánù àwọn èèyàn ni. Ànábì sallallahu alaihi wasallam Ànábì ni ẹ̀rí ìwà tó dáa òun máa ń tẹ̀sùn wọn jù tó máa ń wọn sí làwọn ṣẹta ṣe iṣẹ́ ìwà tó dáa ni ọ̀dọ̀ àwọn èèyàn ń lọ. Ànábì sọlọ́wọ́ sọ pé ìtàkì náà ọ̀ páyà náà bọ́ọ̀sẹ̀ ní wọná bẹ̀rù bọ́ọ̀sẹ̀ ní wọná wàláwó ìṣèké tàwọn wọn. kódà bí ò ní ju gbègbè làbídùn lọ nítorí bí sọnù kíláàsì sọ wọn. fún àwọn èèyàn làbídùn fún àwọn èèyàn làbídùn jẹ wọn bá wọná. ọlọ́run ìṣèké tàwọn wọn fún àwọn ẹgbẹ́ tí wọ́n ní tọ́lẹ̀ ti sá fún náà pọ̀ọ̀pẹ́ ní wọnú ọlọ́run. ẹni òjò wa ní tó orúkọ ń béèrè àmọ́ mo ní àfù làbídùn fún yẹn jẹ. àlejò wa ni ọkẹ ìwọ́tọ̀ wa wà fún yẹn owó olówó lọ́wọ́ tó lè fi sànú àwọn èèyàn ọrọ̀ ilé ọ̀ọ́ló jẹ́ ń lépa ọ lè fi sànú àwọn èèyàn lẹ́kùn tá à ń sọ pé wàá rí fábí kẹ́lẹ́mẹ́tìn tọ́jú ibà. tọ́lá wa ní pọ̀ lágbára láti fi làbídùn ti sàárà kan bá wọn ná sọ̀rọ̀ tó dá lẹ́nu ànábìrin kẹ́lẹ́mẹ́tìn tọ́jú ibà sọ̀dà kọ́ ọ̀rọ̀ tó dá náà tó dá lẹ́nu kó máa jáde lẹ́nu rẹ̀ sí ọmọ ìyá rẹ̀ tààrà ni ẹlòmíì wà lọ́rọ̀ burúkú lẹ ẹlòmíì ò lọ́rọ̀ tó dáadáa nù ọ̀rọ̀ burúkú ni ẹlòmíì ò ní o òun gbọ́dọ̀ kó lọ́rọ̀ tó dáadáa nù ọ̀rọ̀ burúkú lọ́rọ̀ ní o ń sọ burúkú yọ o ń sọ burúkú sí ọ ọdún ronúkú ó tọ́lọ́ fún ọ. mùsùlùmí kì í sọ burúkú jáde fáwọn èèyàn ọ̀rọ̀ tó dáa wọn náà sọ jáde sí èèyàn tẹ́ bá ń tí ànábì sallallahu alaihi wasallam àbọ̀nà ọba tó sọ̀rọ̀ tó lágbára tó jáde hard ó yẹ káà náà ó pè kẹ̀yẹ burú gan ni tọ́lá náà bí kó ìgbà kéèyàn sọ̀rọ̀ burúkú jáde tọ́lá tánà bí wọ́n sọ̀rọ̀ tó lágbá lẹ́nu kéèyàn pé iṣẹ́ yẹn burú ni ìdòkú ìṣeré ni tọ́lá wọ́n yóò fi kéèyàn sọ̀rọ̀ burúkú jọ̀dá sí yàn àwọn àdébìfẹ́ travel wọ́n ti wá kó nǹkan ọ̀gbun wọn ti kó jọ wọ́n á lọ wọ́n lọ wọ́n lọ lórí ẹ̀sìn ẹ̀pẹ́ ẹ̀sìn wàá kárí ẹ̀dá abẹ̀mí lẹ́sìn náà sọ́kò lè lọ́wọ́ náà lè lọ́wọ́ náà jọ ẹ̀sìn ọmọdé jẹni tí nǹkan ṣe ìfẹ́ ṣe ẹ̀sìn yàtọ̀ sí mọ́tò báwa mọ́tò gánà bí epo báwo jẹ́ pé ọ̀rọ̀ mọ̀ sí fọ́yọ̀ sáyẹn kátó wá ní ẹ̀sìn wọn pé abẹ̀mí lòun náà ó lè rẹ̀ òun náà gbogbo máa ń rẹ̀ wọ́n tó lọ lọ́kọ́ síta ẹ̀sìn wọn á rìn dáadáa ń wọ́n ń lò ó dáadáa ó sì lánàá ẹ̀sìn wọn. ó na àánú ẹ̀sìn yẹn olórí lórí ọ̀nà ìlẹ̀ ní ọgbọ́ arákùnrin orin náà yìí o ìwé tẹ̀lé wa tíráàbù o ò ní tẹ̀lé wa lórí ẹ̀sìn lórí ẹ̀sìn ẹ̀wọ̀n kan. dábà lẹ́rú yìí sọ̀rọ̀ burúkú sí ẹ̀sìn ló sọ̀rọ̀ burúkú sí. alábìnrin lórí ọtí sẹ́nà ẹ̀ ọtí kọ́ ẹ̀ lórí ibú kó mọ́ tẹ̀lé wa ẹ̀dá kan ọ̀rọ̀ tó bá jáde sẹ́nu wa tó bá jáde kó jọ ọ̀tún da tó bá rí bẹ́ẹ̀ sọ́dákọ̀ ìmọ̀ sísàrà ẹ̀yà sísàrà kó tó di owó tọ́ọ̀sì sísàrà tọ̀ ní lásìkò tí wọ́n ṣe lockdown àwọn kan tó kú lé àwọn náà wọ́n gbádùn wọ́n gbádùn wọn ni o àwọn ẹni tí gbẹlẹgbẹlẹ wọn kò wọ́n jẹjẹ. gbàdúrà ìjọ nàkẹ́ ńkọ́ aláwọ̀ ìwọ̀n jẹjẹ ẹgbẹ́ fi lọ́dà. pé òkú ọba ti ní ìwọ náà kú yàn jẹ ọba ti ní kú yàn jẹ ọmọ àwọn tí ò ní ládùúgbò yìí ìgbà títà àárọ̀ ìwà wúlò lẹ́ máa ń ṣe é láwùjọ tó wà yìí ìgbà títà àárọ̀ òwúrọ̀ máa ń kìí ṣe ìṣẹ́ra wọn ṣe ìgbà tó kù wá kú wọn ò bẹ sàrà sísàrà léyìn sàrà léyìn. olùwà ni Allahu alladhi khalaqa as-samawati wal-arda wa anzala mina as-sama'i ma'an fa akhraja bihi mina ath-thamarati rizqan lakum. ni Allah ọlọ́wọ́ bá Allah onígbẹ́rẹ́ alẹ́rìí kọ́lákọ̀ sàmáwá àti wàlúhàbọ̀. ọba yẹn ara ẹni ó lé ọgbọ ọlọ òun lòún dá àtàmáwá àwọn sọmọlẹ bó ṣe rí mi ó ní olóòtú mo dá wọn. wàlúhàbọ̀ èmi náà mo dálẹ̀ náà wà á ń zọlà nínà sàmáì máa àlè. ọlọ́wọ́ á ń sọ kalẹ̀ láti inú sọ́mà náà wọ́n á sọ orin kalẹ̀ sílẹ̀ lẹ́ẹ̀. أخرج به من الثمرات olúwa ní òun lòun dábẹ́mọ̀ òun lòun nínú nínú sọ́ọ̀ tó wá dá yìí mú mi jáde mẹ́. omi èyí ni wọ́n ń sọ̀kalẹ̀ sí orí tó ń dá. ilẹ̀ olè ò lè wẹ koríko lé koríko ọlọ́run pílánì ọlọ́run pílánì sẹ́ni ẹ̀fọ́ gbogbo tọ́lọ̀ ọba dá pápátá àwọn ọmọ ẹ̀dẹ́gbẹ́ yàrá màlọ́ sórí ẹ̀dá gbogbo tọ́lọ̀ ọba dá ẹlọ fún ìfún tọ́lọ̀ ọba dá àwọn ọmọ ẹ̀dẹ́gbẹ́ yàrá màlọ́ wọ́n lọ fi ń sọ ó ń sọ dáadáa ni pé wọ́n lọ kọ́ni kàrámùnà wọ́n lọ kọ́ni kàrámùnà ìtọ́jú àánú ọkùnrin ọmọ ẹ̀dẹ́gbẹ́ yàrá màlọ́ àtìlẹ́lẹ̀ ẹ wá ikú tó pọ̀ tiẹ̀ tó ń tó àwọn òkúta ẹ lọ gbogbo tó jẹun tí ń bẹ sọ̀rọ̀ láyé àti gbogbo mi lẹ́láyé àwa mi àwa là ń sàǹfààní ẹ̀ ọ̀lọ́yà àwa là ń sàǹfààní ẹ̀. ó wá sásọ́mà àtìlẹ́lẹ̀ ó mú ó ní ìfẹ́ mú jáde mẹ́ ìfẹ́ mú jáde ni pé sọ́mà máa ń rọ mi sílẹ̀ àwọn ẹ̀dá tó mọ sálẹ̀ yìí tí mo fẹ́ kọ́ lọ ṣe lórí ilẹ̀ ní ká máa sì ní àmọ́ tí ó fi jẹ́ kí ẹ̀sùn wọn rọrùn fún wọn òun ni ó mi àtìlẹ́lẹ̀ òun náà ni nǹkan tá máa jẹ nǹkan tá máa jẹ nǹkan tá máa mu òun ni ó jẹ kẹ́sì rọrùn fún wa. ọlọ́run bá dá òjò tó náà lẹ́nu sí bí mo kúkú jáde ọlọ́run ní rísọ̀ lákùn rọ́lẹ̀ àlẹ́ àmì kan òjò tí ń jáde láti sánmà sínú ìjáde rísọ̀ lákùn á sì kí ìjẹ̀mú ló jẹ́ fún ẹ̀yìn ọmọ ìdé ènìyàn àti lílò. wáyé àlẹ́ àmì àtàwọn dábàá tẹ̀ ń fi ewúrẹ́ adúlójú pọ̀ àdẹ́pẹ́ òjò tí wàá di sẹ́mà kókò tí mo jáde àtàwọn orúkún náà àwọn nìkan kan ń dá ọ̀rọ̀ yẹn nìkan ni àwọn èèyàn àtàwọn dábàá mi jẹ́ àwọn èèyàn àwọn dábàá mi gbó àwọn náà ń olùwà ni àwọn tí mo dá yìí ń tí mo torí ẹ̀ dá wọn nìkan wá sá fún yín kí ẹ ti sàǹfààní kan máa bá wọn gbádùn inú ẹ̀ láti ń kanlé nínú tó náà bá tó fún fún wa sẹ́mà àtìlẹ́lẹ̀ ìgbà náà ti sọ́dọ̀ sábà bí mímú jáde rẹ̀ ilé tá a máa gbé bá a ti ilé tá a máa nífẹ̀ẹ́ ìkíra fi má búlọ̀kù àbí nínú búlọ̀kù ti jáde sílẹ̀ fi kàn án àpò burúkú ti jáde kílẹ̀ fi ṣe dẹ́kìnì kílẹ̀ fi ṣe bọ́gíárì ìrìn ìmọ̀ràn ti jáde. wọ́n bẹ́ ilẹ̀ sàmà wà tó wà pàdé gbogbo ẹ̀ láti inú láàrin sàmà àti ilẹ̀ lọ́dún tó gbé. ọlọ́wà ni gbogbo tí mo tó fún ikùn wá sí tó yarí báwọn ní àwọn kò sí tó yarí mọ́ lọ́run kan pé pọ́pọ́sì tó kúrò ìdáwà àṣìṣe sáfẹ̀ àbí ẹgbẹ́ adé ẹjọ́ kẹtì ògbádùn lórí ẹ wá du iyán ọ̀ní dúró ní èdú àgbẹ̀bọ̀ yorùbá múlòkùn ẹbí náà ló ń jọ́ kẹsí ọba dúdú rí àbí ẹrù yóò fẹ́ gba wíwì ọlọ́run sì lágbára kó mọ́ gba wíwì gbogbo tó wọn bá dá kálukú lọ létò létò la nítorí ọ̀fẹ́ kótó létè ọlọ́wà ni wà máa ń kọ́lá tó lè jẹ́ ìnìyàn wà lẹ́yìn. ètò mo torí ẹ̀ gbogbo gbogbo ẹnu mo ní kó máa jẹ́ áásìkì fún ìnàmọ̀ ìdí ènìyàn àti gbogbo àwọn dábà tẹ́ ń jẹ. àwọn dábà tẹ́ ń jẹ náà ẹ̀yin náà lẹ́ ń sàǹfààní ẹ̀ àmẹ́yìn ọmọ ìdí ènìyàn ìyí dá yín fún nǹkan mí láyé tẹ̀wá sí mi ni. abẹ́rẹ́ ìmọ̀lọ́lọ́ aláàtì olùmọ̀dá rúkọ̀ lákùn kó máa jẹ́ ìjẹun fún yín wọ́tá kọ́ra lákùn àlùfẹ́lẹ̀. <laughs> ọlọ́run tóbi gan-an ọlọ́run ni mo mo tẹ́rọ̀ mo tẹ́rọ̀ fún yín alfred ọkọ̀ ojú omi ọlọ́run tẹ́rọ̀ fúnra mi tí o fi rì bí ọkọ̀ ojú omi ṣe ẹ́bì fóun ó yẹ kó máa rìn ní àti ọlọ́run bá ní kìí ṣe ìmọ̀ wa kìí sí òye wa káwa tó máa bíbi ọkọ̀ ojú omi lọ́wọ́ bá ti sọ pa rẹ̀ bí ọkọ̀ ojú omi ó ṣe ojú fóun ó yẹ kó máa rìn ní àmọ́ tí òjò rì àtẹ́lọ́ni ọkọ̀ ojú ọkọ̀ ojú omi mi ó mọ̀ tó gba àdúgbò yìí èèyàn agbóhùn léyìn ẹgbẹ́ sínú omi inú ẹgbẹ́ sínú ẹ́ àbá wọ́n tún gbé mọ́tò síbẹ̀ láti gbé ògbó wálẹ̀ yìí síbẹ̀ ó bí àjàgbé gbogbo àwọn irin èyí tí ń gbé èyí tí wọ́n ń gbé náà bí tó wọ́n gbé bẹ́ẹ̀ èyí tí wọ́n búlọ́gà ó ní ó fi gbé wá kò sì ní rí agbára ni ọlọ́run yé káàkiri kìí ṣe nọ́lẹ́jì wa ọlọ́run sẹ́rọ̀ fún wa ni ọlọ́run mo sẹ́ ọkọ̀ ojú omi mo sọ̀rọ̀ fún yín ẹ̀hẹ́ ìtẹ́rì yẹ fìlìbáàrì ìtàmùrì kí ẹ lè fún wa lọ kí ẹ máa bọ̀ pẹ̀lú àṣẹ gbogbo ń tà ń lò pápátá ọ̀nà tó rọrùn láti dé ìlú sílùú olórọrùn jù olórọrùn jù ẹlọ́pàá tí aeroplane lè wu gbogbo kà fún ẹni aeroplane lè gbogbo gbogbo kà wá àbẹ́ ìmọ̀ gbogbo gbogbo kà wá èyí tó ní wúlẹ̀ fún aṣọ ìṣúná aeroplane kó máa gbé bọ̀ mọ́ gbogbo ṣubú ni. Kẹ́lẹ́sẹ̀sì ni ọkọ̀lẹ́lẹ́pọ̀. Ẹ̀kọ̀lẹ́pọ̀ náà ni. Ẹ̀kọ̀lẹ́pọ̀. Ògùn méjì jẹ́ olóògùn aláàbòrẹ̀ rẹ̀. Àmọ́ àwọn ọ̀nà tó rọrùn fún wa jù láti máa gbé nǹkan sílètò sílètò sílètò oníkèlè ọ̀nà omi ni ọlọ́run ọba ó lóun ṣe òun ṣe ọkọ̀ ojú omi òun ṣe ọ̀rọ̀ fún wa kókó yíyọ gbígbà wa lérò mi kó lè bá a máa rọrùn bí hámùrì pẹ̀lú àṣẹ rẹ̀ wọ́n ṣe kọ́rọ̀ lẹ́kùnmọ́ àníhà àwọn odò kéékèèké náà olúwa lè mọ̀ sọ́wọ́n ọkùnrin ẹ onímọ̀ lọ yóò mọ yorùbá yọ̀ láì ẹ máa ń pè ah, ṣàpọ̀ kẹ̀kẹ́ wa ìgbà táwọn àwọn kan ti tẹ̀ mí rí kí ò sí bọ́ọ̀ àwọn kan sì ń bẹ jẹ́ pé mo ò tẹ́ mo ti ń jẹ́ bọ́ àwọn olùwọ̀n dì í kànga ò sí. ẹ wá sọ fún àwọn tí ń tẹ̀lé ọ̀rẹ́ àti ọmọ ìlànà ọmọ ọmọ níjọ tí níjọ tọ́lá yìí bá bá wọn náà kò ní sákéré mọ́dún mọ́ gbogbo àdúgbò yìí tẹ̀tẹ̀lẹ̀ bá rí gbàtí òfin bọ́ọ̀rù tó ti fún wa kúrò mú mi wá àwa lọ ìzẹ́lẹ̀ ìrú ní mo bọ̀ bẹ́ẹ̀ bá mú ti rí ọ̀tọ̀ náà ń bẹ. bá a ti pò tó lè omi tó náà bá ń mú jà láti mú lẹ́lẹ̀ jíjìn tó fún wa mú. ṣé àwọn babaláwa bára lóko èyí tá à ń gbé bọ́ọ̀lù tá à ń gbé náà babaláwa lóko síbẹ̀ ni. ó lọ wá ó di gbogbo omi tí omi tí ń jáde mẹ́lẹ̀ kó húhó rẹ̀ kó jáde mọ́ adáran nù. olúwa ni mo tẹ́lọ̀ fún yín omi tí ń jáde mẹ́. ọlọ́run ọba ń kàrùn

gbàmídẹ́yìn wọ́tẹ́kọ̀rọ̀ lọ́kùn àlẹ́yìn ọ̀nàhàr. ọlọ́run ni mo tẹ oòrùn àtùsùpá mo sọ ọ̀rọ̀ kan ní. àwọn méjì wọ́n lọ ń bọ̀ ni wọ́n sì ń gbàgbé fúnra wọn. ó sọ̀rọ̀ ló pé àsìkò tí ẹ kíkó jáde lẹ́nu jáde. wọ́n á rò pé tó kọ́kọ́ wá wò pé àsóòrùn ní ká máa lù ká lọ fọdún kàbọ́dún méjì ni á bẹ̀rẹ̀ ni pé ni ọlọ́ba tẹ̀rọ ni agbára òun sì ní agbára gan tó ti agbára rẹ̀ ọlọ́ba fún wa. ọlọ́wọ́n ni ewu ewu làwọn méjèèjì náà. òru ọlọ́run tẹ ìgbọ̀ fún yín wa ó sì tẹ ọ̀sán tá a ń lò náà ó tẹ̀rọ̀ fún wa ní o. ọlọ́run ni wọ́n àtàkùn ní kúlù máa ṣàtúmọ̀. lẹ́gbàá tí wọ́n á ti wọlé yìí ẹ̀ẹ́dì ní o ẹ̀ẹ́dì ọlọ́wọ̀ mi o èmi ò fi ń sàǹfààní fún yín lórí kí n sàǹfààní fún yín. mo dá sọ́nà mo wá dá eréṣiríṣi nǹkan mo gbà síbẹ̀ mo dá ilẹ̀ lẹ̀ mo dá eréṣiríṣi kan sí ìgbàsíbẹ̀ mo fẹ́ ká máa sùn mí ni àmọ́ wá sí àwọn kan yìí mo sọ fún yín ẹ tọrọ lọ́wọ́ mi ká ṣe mo sọ fún yín ọlọ́run lẹ́yìn ìgbà tí mo ti gba àwọn ilé fún yín èyí tó wá ń ṣe fún yín àwọn nǹkan tẹ̀ ń béèrè lọ́wọ́ mi tó ń ṣe ta lọ́wọ́ ti kórí sọ kó lọ́wọ́ tó gbàgbà ti lórí ẹnìkan lè jáde kó lọ́wọ́ gbàgbà àwọn orí kò sílẹ̀ dáhùn láàyè kọ́dà gbèsè yìí ọlọ́run gbàgbẹ́ náà kò sẹ́ tó lè sọ láyé ọmọ ènìyàn mọ̀rẹ́ ni ọlẹ́ ọ̀rọ̀ ní ti o ṣẹ́ṣẹ́ṣẹ́ṣẹ́ tàgbàgbà mi rí nǹkan tí ọ náà pé ọlọ́run gbàdúrà mi lẹ́ẹ̀kan rí kò fẹ́ dáhùn tó dé mọ́ta abẹ́rẹ́ kan kì í ṣe fún mi nígbà tá a bá bẹ̀rẹ̀ tí o bá ṣe fún wa làmọ́ wa ni kí wọ́n á ṣe bọ́lọ̀ èyí ti ṣe fún ọkọ́ ọlọ́run tó ti bẹ́ẹ̀ ní oṣù àti ìrora kì í tún wá ń ṣe àwọn nǹkan míì tẹ́ ẹ rò pé èmi gẹ́gẹ́ mo ní ilé pásítọ́nì fúnra mi ọlọ́mọdé àti fún mi èmi lè ṣe ọ̀n tọ́ ọlọ́mọ mo fún ọ ọ̀n tọ́ àlàáfíà mo fún ọ ìgbẹ́fẹ́ kú yóò ní ìgbẹ́ mi bẹ̀ mí náà ni àti fún ọ. èyí tàbí àkànṣe eléyìí èyí tẹ̀ gbọ́ èyí sọ èyí ṣe fún yín àyíká ìbéèrè ń ṣe fún yín àwọn tó wá ń bẹ sí ìsí tẹ́ ẹ̀ tẹ́ ẹ̀ béèrè kí mo sọ pé yóò wúlò fún yín yìí ṣe fún yín. ó lójú ẹnu ẹni inú wa tíyàwó wa lóyún ó ní ara ká máa ń ṣe o àdúrà tó pọ̀ jù ní kókó máa ń sọ wá láì bàláfíà mọ́tò máa ń sọ bàláfíà àìrán pé takùn dúpẹ́ gbogbo wáyé o. sáà mo rántí sí pé lójú dákùn bó bá jọ ọkùnrin náà ju kára rẹ̀ pé o ẹlòmí yóò dáhùn mí yóò jọ ọkùnrin ọkùnrin yẹn pé o kò sí ní pé lọ́kùnrin kò ní ní nǹkan tọkùnrin máa ní lára. ọlọ́run tó létí ó tún ní kó máa gbọ́rọ̀ ẹ ẹ̀rọ tí yóò fẹ́ràn kó máa létí yóò gbọ́rọ̀ o. olúwa ń kàrà sọ̀rọ̀ ni ọlọ́run ti dáadáa fún wa púpọ̀. àmọ́ kò wá ní nǹkan míì tó fẹ́ gbà lọ wájú ká gbọ́rọ̀ sílẹ̀ lọ kò dúró náà lọ. kò ní nǹkan tó lẹ́gbà lọ́wọ́ pé ẹ sáà gbọ́dọ̀ sí mi lẹ́nu nítorí ìdìnnà nù ẹwà ẹ ká dára fi rọra wò ká fi rọra wò káwa náà ní àwọn ọmọ tá à ń tọ́jú kí ni àwọn ẹlẹ́kùnrin ìnáwó tá à ń sẹ́fà àwọn kí ni fún wa gan ọmọ tá à ń tọ́jú sanwó rẹ̀ fún oúnjẹ láàárọ̀ láyàwó kò wá ran ọmọ òun pé kódà kótó ló máa bá ń fọṣọ ní àdáàdì ìrẹ̀lẹ̀ fọṣọ yìí o àá wọn ní fọṣọ yìí o yìí tí wọn náà bá lé lágbára ńjọ náà lè fi jẹ yá. báyọ̀ máa sọ fi àjẹ kí ló ṣe ẹ̀yin náà bí èyí sanwó iléèwé àbí ìsan ọmọ nǹkan èyí fún ọlọ́jẹ àbí ìfún ọlọ́jẹ ẹ̀rọ fún wa ọ̀sẹ̀ fọ́fọ́ ńkọ́ ẹ̀rọ fún wa ọ̀sẹ̀ ìwé ńkọ́ ẹ̀rọ fún wa láìláà gbogbo ọmọ tí ò bá tẹ̀lé òbí àti òbí ọmọ burúkú ni.

نعمة الله لا تحصوها na ọlọ́run ni ẹ̀ka òun tó bá ní kẹ́ ẹ máa ka oore tí èmi ọlọ́run bá ti fún yín ọlọ́run ni ẹ̀ lórí ìkà láéláé ní kiri kà fẹ́rẹ́ mi ńlá ká ìbá yóò mọ̀ wọ́n kà fún yín níbi. wọ́n fi jẹ́ pé ẹni tó ọmọ bá sọ̀rọ̀ ẹ̀ ẹ eh, ẹ lè rẹ́rìn kan kó sí ìsìlámù kó súnà nàbí ó nà káyè ni ṣé bá rẹ́ni tí òfin súnà tó òfin ànábì Muhammad nà káyè kò róńgò láwọn òfin rẹ̀ wọn náà bá ní sẹ́ bá ní máa ka oore bẹ́ẹ̀ ṣe fún mo ẹ lè kà á tán òun wá ni ka sí ẹ̀ wọ́n á kà kọ́lá kò ní ta mẹ́ta ọ̀rọ̀ yìí ń gbọ́ mi wọn ti ń gbọ́ yín bó tẹ̀lé pé lẹ́yìn wà sí láti ṣe ó dẹ̀ já gbé àwọn ká lọ classroom classroom tá à ń lọ ọ̀gá ń sọ̀rọ̀ á sì ń gbọ́ ọ̀gá ń sọ̀rọ̀ á ń gbọ́ níta bá lọ classroom níta fi tàbí sàǹfààní fáyé wa àbí obìnrin kan lórí facebook mo ti wò ó àwọn bí obi ti ti gbé kíní rẹ̀. ó sì ń bọ̀ sẹ́bẹ̀ kò wá ó mọ ìbọ̀ láyé. àwọn tá à ń gbọ́rọ̀ a lè mọ ìgbọ́rọ̀ yìí ó ti gbọ́ bá gbọ́rọ̀ mọ́ tó à ń gbọ́ padà wọ́n pẹ̀lú àtijọ́ pé àtijọ́ àwọn tó ń ó lọ ra ó ní wọ́n á sọ pẹ́sàn fún orí òun wọ́n la ìyá wọ́n kíbọ̀ lẹ́yìn ìgbà ọ̀nà ìfọ́n lọ́ra kìíní òní yóò àkíbọ̀ sí báyìí tí ò bá sí kìíní ìṣe tó fi kọ́ sí tí ò bá sí mẹ́ sínú ò lè dá etí gbọ́ ẹ gbé pẹ̀lú omi sí almost five hundred thousand naira ó kàn fẹ́ gbọ́ lásán o máa torí ọlọ́run bálabàlá ń lọ rẹ̀ bálabàlá rẹ̀ máa gbọ́ ìgbìmọ̀ ń wíkì wọ́n jẹ́ pọ̀ tí ń gbọ́ tiẹ̀ ó gbé sẹ́yìn ẹ̀bá ká tán tó wá ní pé ọ̀fẹ́ ra eré ní ọ̀sítà ẹlọ́pọ̀ yìí yóò gbádùn mọ́ eré yóò gbádùn mọ́ eré yóò gbádùn mọ́ ah, ẹjá fẹ̀sẹ̀ kó kó mẹ́ tó yẹ kó. ṣé ń tà mí wọ́n ń tà mí wọ́n bá bí ọ dáa èyí tó ń tà ọ́ ni ti jẹ pèmọ́. ọ̀rọ̀ ti eyín eyín tó lọ́ọ́ fi síbẹ̀ ọ̀rọ̀ ti wú ní eku. wọ́n lọ́ọ́ ra míì wọ́n á máa fi jẹ ọ́. àwọn àgbàlagbà mi ní ó bì ó wà tó lọ mi wàrà wàrà àgbàlagbà ó ti ó ti rẹ yín wọ́n fẹ́ jẹ wọ́n á yọ yín kò fẹ́ jẹ wọ́n á yọ tí èbò kò fún wọn olóńgbà tálíkà ò lè tálíkà ò lè yín mìíràn yóò wà yóò wàrà pọ̀ yóò gbé yóò gbé yára. òun lè gẹran mọ́ tọ́lá lè fi láká yìí kí lọ́wọ́ ṣe fún mi wo dúpọ̀ tó rìn nàyí. nígbà tí nǹkan bá bá lu ojú lásán wá láti ọba sọ pé náà wàhálà ó bá yàn ni kójú wa rí nà mọ́ èèyàn fẹ́ kójú mọ́ rí nà padà ẹ̀ mọ́ fẹ́ rẹ sí ni tí láká yìí bá yẹ lásán láká yìí. ẹnìkan ó rẹ̀ ń jọ kan bí èèyàn wá ni. olóde orí ni wọ́n á gbé lọ́wọ́ na ìṣàkà lọ́nà kìíní bẹ́ẹ̀ ọ na fi na airport ààrẹ ti di yóò ti di seventy thousand seventy thousand nígbà náà ni ti ti gan bíi ten years bàtà wa ó tó bí ọ̀tẹ̀ méjì ká tó rí seventy thousand yẹn abakojọ seventy thousand abakojọ wọn lẹ owó òpè kèké bò seventy lẹ kó wọn lẹ ohun ọjọ́ kọ̀ọ̀kan one thousand ni ẹ wá sí one thousand lágbà ọ̀tẹ̀ méjì èrò nù forty thousand nù owó tí wọ́n ta sí èkó ee kèké à àmọ́ àmọ́ àmọ́ ilé ni tẹ́pẹ́ àwọn lọ́tà fi wọn àná àtùmọ̀ sí ni bala àwọn òkú náà wò ó ní orí ìwòsàn nígbà tí nǹkan bá fi lè kọlu aká ìkò balance mọ́ gbogbo tó wọn bá gbé síbẹ̀ ní original nígbà tí nǹkan bá kọlu kò balance mọ́. àwọn tó bá ti ní owó tààrà lọ́wọ́ ni wọ́n rí nǹkan náà wò nítorí wọn bá wa sọ nu sábà nígbà máa ka owó nínú ọba tó fún ọ̀ọ́lá ń sọjá ìlẹ́nu yìí bẹ́ẹ̀ wò ní MTN wọ́n ń sọ kí ní kan ní owó ńláńlá rẹ̀ ń ṣe bẹ́ẹ̀ ẹgbẹ́ gbogbo dátà ẹ máa ṣe síbẹ̀síbẹ̀ náà balabala ní ẹsanwó rẹ̀ kò tún rú kò tún kíyà ẹ̀ ní kéwù ẹ̀ ó tún lójú ìgbẹ́rẹ́ ṣe kìí ṣe lóṣù náà lóyìí nígbà náà bàbá wa sọ mu ọ̀rọ̀ lásán látàárọ̀ ilẹ̀ ń gbọ́n tí òun wí yìí bàbá fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú mẹ́kọ̀ọ́ lágbàlá ti ń sọ yìí á ti náwó gan-an a sì náwó gan ẹni tí ò bá lè sọ̀rọ̀ tí ò rọ̀rọ̀ sọmọ ẹ̀ mọ́wó tó mọ́ lórí rí ẹni tó bá dá lẹ́sẹ̀ ìdúró gbèsè kò lóbi sáré mọ́ àbọ̀ lóbi sáré mọ́ kó fi ti sáré èyí tó máa ń kébọ̀ bíi ké olówó sì ni ẹsẹ̀ rẹ lè dá tí ó tún fi ké sí tó wàá dàgbẹ́ bíi ẹsẹ̀ olówó ni ó kàn dàbí ẹsẹ̀ náà ni tó tún máa lo bí náà wọn á bí dáa kó sáré sáré olóhùn ti ń gbẹun kó sáré o nígbà máa sọ nù tẹ bá ní kẹ máa ka oore tóbi ọlọ́ba ti fún yín ọlọ́run yẹn lórí kà òpò ní èèyàn aláìmoore èèyàn òun ló lè ka oore tó bá ti fún un tẹ wá rí oore tọ́lọ̀ bá ti fún oore tọ́lọ̀ ti fún ọ náà tọ́ tọ́ orí kà náà tọ́ kó gba iná lọ ìtọ́jú ọmọ pé kó jù báyìí lọ oore kan lọ́ọ̀ ti fún ọ làákàyè wọ́n rà wọn míì wọ́n wọ ẹ̀wù tó dáa fún un yóò sì wọ́n sì lè sọ́yà fún yóò wá pọ̀pá yóò wá bẹ́rù padà nì yóò wá wẹ̀ òdì yóò wá rí bàtà kípàsì ìbú ọ̀nà máa rí wọn ẹlòmíì lákàyà ti dàrú díẹ̀ díẹ̀ ní ẹ̀kan náà ó lè wọ kọ́mpáǹsì green ó lè fọ́nrán yẹ́lò. ṣé kí ìṣẹ́kù sí àwọn eléyìí nǹkan ti pọ́lọ́pọ́lọ́ wọn mu ní kí mú àwọn lòdì ẹ̀yẹ́ tí máa rà wọn kan tí wọ́n wẹ̀ òfin wọ́n sì gbọ́n náà wọ́n sì gbọ́ra wọn ó tẹ́ ọlọ́run kan máa rìn òjì kí ọ̀rẹ́ mọ̀ lọ́wọ́ ṣe fún ọ tí látàrí ẹ̀fọ́ pé aṣọ ló yẹ kí n wọ̀ a ti mọ láwọn tí wọ́n wọ́sọ lára táwa sá ọ̀dá ń rọ̀ tí ń rọ̀ <laughs> tí ń rọ̀ kí ló fẹ́ kàgbé òsì fi ń rọ̀ ẹ gbọ́dọ̀ ti ń tọ́jú wa ká ti pọ̀ tó lónìí ká ti pọ̀ tó láyé lónìí ẹ kébi pa á kú àwọn tó jẹ ń dé wà kí ni kan ní wọn jẹ mọ́ lójú láyé ọlọ́run tọ́jú wa púpọ̀ ẹ wọ màálù ẹran màálù la máa ń jẹ gbogbo ayé wọn ti ń jẹba èyí nàìjíríà ìsàlá ti jẹ màálù màálù yẹn ti gbìmọ̀ púpọ̀ màálù gbìmọ̀ àríwẹ̀ rí méjì ẹ̀ẹ̀kan lọ́dún lọ́dún ó sì bímọ kéwú lọ́dún ẹlẹ́dẹ̀ ni. ẹlẹ́dẹ̀ ẹlẹ́dẹ̀ lè ọmọ ogun ń jẹ ẹlẹ́dẹ̀ tó ti bí ẹlẹ́dẹ̀ tó wọ́n bẹ́ẹ̀ ṣe gbogbo olú gbogbo ayé ti kọ́ àwa máa ti yàrí wọn ọlọ́wọ́ tóbi à ń jẹ nǹkan wí ń ọlọ́run bá ní tọ́jú wa ọlọ́run tẹ́ bá ní kẹ́ kí ẹ tó ka oore sí fún yín yìí máa ń kà fún ọ̀gbọ́n pẹ̀lú làkàyò fídímọ̀ ẹ̀ tá à ń jẹ ni wàláì kí ẹ kọ́ sọ ọ̀tún tí ọ kó àwọn oúnjẹ mi wá nígbà tí bò mí àwọn tí wọ́n ń kéré jẹun àwọn táwọn náà èyí táwọn gan-an àwọn akẹ́kọ̀ọ́ bájá ṣòfin mọ́tíráṣì yìí tábàwò tí ń dáko ní gbogbo ara tó mẹ́ta ṣé ìwọ ń dáko ìwọ ma náwó kọ́ máa nke dáko kù sí àwọn nǹkan náà wá ń dá iṣẹ́ yìí ń jẹ ọlọ́run tọ́jú wa o olúwa tó bá ní kẹ́ ẹ ka oore tí mo ṣe fún yín ẹ̀ lérí ka tọ́lọ̀ lọ́wọ́ òjò lọ́dún yìí orí ọlọ́run alẹ́ o ó sì fẹ́ ká bẹ̀rù òun a gbin àgbàdo àgbàdo báyìí ìlú ẹ̀dẹ́ ọlọ́kọ̀ kan ojú lẹ̀ ni. ẹ̀rí pé táàmù tá a wà yìí ẹlòmíì ò kàn jẹun nìkan bó yẹ ní yíra táàmù tá a wà yìí ó yẹ ká ti máa ta àgbàdo one kg ní títí náírà. àgbàdo àgbàmúsẹ̀ àgbàmúsẹ̀ ìjáde ó yẹ kí wọ́n kà á ní títí náírà èyí tó lè yí ọ ó yẹ kí wọ́n ta báàgì kan báàgì náà ó yẹ kí wọ́n kà á ní five thousand àmọ́ ní bẹ̀rẹ̀ báyìí tó bẹ̀rẹ̀ láti nine thousand ni kò bá wẹ́yìn mọ́ kó má tó wọ́n thirteen thousand báyìí ó ti gbéra nu kò wálẹ̀ mọ́ ẹ̀ lọ́nu. olúwa ni tẹ́ bá ní kẹ́ máa ka oore tí mo ṣe fún yín tí mo ṣe fún yín olúwa ní ẹ̀mí kà á fún ọlọ́njẹ́ amúre rẹ o gbogbo táwọn bá sọ fún yìí ọlọ́mọ ń fèrè gbogbo yín nù ó fẹ́ kẹ́ ẹ ronú débi tí mo wá serú nǹkan báyìí fún yín tí mo wá serú nǹkan báyìí fún yín mo wá ní nǹkan kan náà ni má sèyí sèyí náà ni má sèyí sèyí náà ni mo ní ká má jẹ àwọn nǹkan kan mo wá fi àwọn nǹkan tó pọ̀ tó dùn tó wúlò mo fi rọ́pà nǹkan tó mo ní ká má jẹ mo ní àwọn ṣe sì náà mo ní ọ̀dà mo fún ọlá ìfẹ́yàwó mẹ́rin mo fún ọlá mo tó wá ní àsìkò tó bá wù ọ́ ni ọmọ wọn oko rẹ wọn ní dájú kankan tó ti ọ́ wọ́n lọ́sọ̀ tó lé òun tó sọ ní ṣe ọ́ náà mọ́ṣe ní tàdé ọlọ́ba sọ̀rọ̀ fún wa o tabaníkà kà á lérí kà kò wá sí ti ń fẹ́ lọ́wọ́ wa látara ohun tuntun fún wa yìí káfíń náà ni àwa ṣe nǹkan mi láyé o ẹ̀sìn ni o ẹ mọ̀ wá jẹ́ kí nǹkan mi ò bí sọ̀fẹ̀ sí yẹn ẹni tó lọ bí sí ẹsẹ̀ lọ sí o kò ní gàǹkì nǹkan mi ò bí sọ̀fẹ̀ sí ẹ lọ́wọ́ rẹ̀ tó máa ọ̀sẹ̀ sọ́ọ̀bù lẹ̀ láàárọ̀ láàárọ̀ kùtùkù máa ń lé àbí ọ̀rẹ́ rẹ̀ kẹlẹ́ tó wá rí ayé kọjá wá kọjá lọ́jà á bùtà òkúrọ́lá èmi náà nìyẹn ní ọwá jòkó ọwá tẹ́ni ọwá nàdẹ̀ sọ pé ọmọ bá sọ ọdún ọkọ̀ jáde ni ọkọ̀ bá nínú àkáyì ṣùgbọ́n tẹ́mẹ̀ ọwá bó jẹ́ ìjòkó bóò ní ẹ̀ ń lo wọ́n wọ́n gan ò ní jòkó tì í kí ló dé ẹ̀ jẹ́ kí nǹkan mi ó dì sọ́kùn ntọ́rọ̀ ni ẹ wá sí láyé ẹ wá jíkì kàmí máa dìpọ́tọ̀ ó fi ó gbòòrò kalẹ̀ kó fásitì kò sí wàá kí náà lásìkò tiẹ̀ bí wọn ló fi àsìkò tẹ́sí wàá kí ìmọ̀lẹ́ ṣe ẹ̀sọ́ tẹ̀mí ọ̀tún lápá àti tèmi ọ̀ ní sọ bẹ́ẹ̀ tí wọ́n á tẹ̀ sí àwọn nǹkan míì dẹ́ àsìkò tó náà bá gbẹ́ tó tiẹ̀ kalẹ̀ kó ní kẹ́ wá ṣe àyìnlá ní ti torí mo bí sí látàrọ ọ̀rọ̀ múnádé ni àmúrò ọlọ́run ọlọ́run jẹ́ àmúrò rẹ o jẹ́ àmúrò rẹ ọ̀rọ̀ ìtọ́fẹ́ ká ṣe láyé ọlọ́run jẹ́ àlè ṣe ọlọ́run àdá وصلى الله على النبي محمد وعلى آله وصحبه وسلم سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت وأتوب إليك